àbọ̀rọ̀ wọn dènà wọ oṣù àpọ́nlé oṣù gbígbàdúrà máa wọlé máa rọra oṣù yẹ́sẹ̀yọ̀sẹ̀ fún gbogbo àgbáyé. mọ̀rọ̀ àbámbíkà oṣù ìyọnu kàbọ̀rọ̀ mọ́ dànà ìwọ oṣù àpọ́nlé oṣù gbígbádùn àmà wọlé máa rọra oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ fún gbogbo àgbáyé. ká sọ pé tọdún kò sọdún bí léyà nínú ọjọ́ ayé ọjọ́ Jímọ̀ jólórí pé nínú oṣù tá à ń kà láyé àbọ̀ rámọ́dánà tó jó lórí gbogbo wọn. láti gbogbo ayé ti mọ̀ lẹ́yìn náà mọ̀ aláti wa olóyè Muhammadu Yunus Àtàndá Bọ́lá Kàlàwà àwọn ni nígbà ayé wọn àwọn ni wọ́n sanwó náà fún nígbà wọ́n tún papòdà tán wọn kúrò lórí ẹ̀ wọ́n tún wá ṣètò kalẹ̀ fáwọn ọmọ àtẹ̀bí yẹn ni wọ́n ti máa ń sọ wípé gbogbo ẹbí Bọ́lá hàn owó tí ẹ náà kò mà ní gbé ọ̀nà tí ẹ ní kò mà ní tán àwọn ọmọ tí ẹ bí wọ́n kò mà ní Bọ́wọ́lá bàbá Fàtìmá. Olúwa báwa kẹ́kọ̀ọ́ ọmọ láwọn ẹ̀ làláyà. Bàbá kẹ́kọ̀ọ́ láwọn wà làláyà. Olúwa máa ṣe wọ́n. بسم الله الرحمن waambie me. وقدرنا فيها náà ní súrọ́tù sábàyì súrọ́tù sábàyì yìí wọ́n ti ń ké bọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan ní máa ń níbi tóun náà fi sọ̀kalẹ̀ torí súwúrátù sàbáyì wọ́n ní súnmi ìyá ti súwúrátù sàbáyì ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì wọ́n sọ ló pọ̀ níwúrú ní kìsọ̀ tí sábàyì fi hẹ́ wọ́n sọ á ní ìtàn sábàyì tó wáyé ní inú. yìí ṣùgbọ́n ní sàbá yìí ọ wà nínú àwọn súra tí mina súwárì al-Makiyyati ó wà nínú àwọn súra tí ó sọ̀kalẹ̀ láti ìlú Mákà kìí ṣe ìlú Mẹdínà ló ti sọ̀kalẹ̀ àwọn tí wàá sọ̀kalẹ̀ àwọn tó kójọ sínú ọ̀rọ̀ ànábì wa Dáúdù alayhi salatu wassalam ó wà níbẹ̀ ọ̀rọ̀ bàbá àtọ́mọ́ anabi wa suleiman aleyhi salatu wa salam òun náà wà níbẹ̀ bó ti wá wà níbẹ̀ yìí òun ọlọ́run fi sọ pé bisimilá irahama nirahim bisimilá irahama nirahim wàlàkọ́ni àtẹ̀yìn. ظالما يا جبال أولا ti fún lọ́lá àwa tún sọ fún yá kí bàálù. yá kí bàálù àwọn wíbi máa ọ̀tọ́ yẹra. a máa pàṣẹ bẹ́ẹ̀ ní òkè ẹkún ànábì dáúdà wọ̀tọ́ yẹra ẹ̀yẹ ẹyẹ ẹkún wàhálà náà làwọn ọlọ́run ní àtúwá nínú àwọn kankan àṣẹ fún bó ti lọ́lá tó tọ́ ẹnu ẹ nínú àwọn ànábì ọlọ́run tó ní ohun tó ṣe pé ohun ẹ̀ ó dùn kébékè tẹ́ ẹ bá ń gbóhùn rẹ̀ gbogbo ń tẹ́ bá ń ṣe ẹ́ pàtì òun náà làbí wà dáhùn. wọ́n ní tàbí dáhùn dàbá ń yẹn nẹ́fìlà àbí tó bá ń kàkan gbogbo ẹyẹ tó ń fò lọ́wọ́ á dẹ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run náà lówó lèmi ọlọ́run pọ̀ bóyá ẹkún dáwúdà níbi ìtẹ̀sí ní ìhà ó ní gbogbo wọn wá farabalẹ̀ lóbi nígbà nẹ́bí wa sallallahu ó ní ó sọ fẹ́ ní kótó àkọ́tù kò tí tàbí ismail àbí màṣàbí ní àlì dàwúdà wọ́n láti fún ẹ nínú ohun nínú àwọn ohun tí ìran dáwúdà máa ń ní ànábì dáwúdà níyà ńlá yẹ o ní ẹnìkan fi kọ́ lórí onífàsọ́ hàtù adahami wọ́n ní fàṣọ hátù dáúdà àwọn kọ́wà tó lọ ṣe lè fún wọn tí wọ́n bá ti lo ohun báyìí ara yóò sì máa wáyé lẹ́nu bí ó sì lo ohun bẹ́ẹ̀ agba máìkì lọ́wọ́ ẹ̀ ẹ̀ gba máìkì lọ́wọ́ ara yìí kí ló ń wí yìí ohun ẹlòmíì kan níbi gàmá kí ló ń wí wọ́n ló ń lo àwọn náà ń lọ ohun wo ni irú nísìn bó wà níbi dáúdà sí tó bẹ́ẹ̀ ló tó fà wà ní ní ó ní ohun yẹn fasọ́ àtúndàwúdà anábìwá dáwúdà alayhi salatu wa salam nípa ohun ẹgbẹ́ wa síbi kankan ẹ wá sọ́dọ̀ ọmọ dáwúdà wàhálà ògbó ni mú kílẹ̀ tí nínú àwọn èèyàn tó tún ti lọ nínú àwọn sálàfò sọ́ọ̀lẹ̀ tó yẹ pé tó bá kọ̀ọ̀kan lẹ̀ ẹ̀fẹ̀ lè máa di lá ẹ̀bùn ní ọlọ́kùn fáwọn kan bẹ́ẹ̀. òun ní adẹ́hẹ́mí ó ní wàá hikmatu Luqman tọ́ba lẹ́yìn àgbọ̀jù ó wà fìlọ́sọ́fà fìlọ́sọ́fì ẹ̀ ní agbára ta ló ń tọ̀ anẹ́bùwà Luqman ní wàzúùdù òun ní adẹ́hẹ́mí tọ́ba lẹ́yìn aráyé sáájú láyé pé gbogbo nǹkan ó fi sọ́dọ̀ ọlọ́run wọ́n ní gbàdẹ́hẹ́mí òun ló ní ìjù ọlọ́run fi ní tí àdínẹ́bùwà dáhùn àlẹ́ sẹ́lẹ̀ tó wọ́n sẹ́lẹ̀ ọ̀hún tó bá ń lo ohun báyìí gbogbo ẹyẹ wọn á lọ fún wọn á farabalẹ̀ wọn á máa gbádùn voice wọn á níṣẹ́ ìtọ́ tó bá ti dípá àwọn èèyàn ti wà pẹ̀lú àgbẹ̀bí dáúdà wọn ní àlọ́ wá bí ìgbà tó yàn fún fèrè fèrè yóò máa wá dùn àwọn èèyàn fẹ́ máa kó lọ́dọ̀ àgbẹ̀bí dáúdà ọlọ́run kọ̀ǹfà mi gbígbé èmi ọlọ́run fún dẹ̀ wúdù lọ́la níbi tí alẹ́ sílẹ̀ tó ṣẹlẹ̀ rẹ̀ mo fún lọ́lá bí mo ti fún lọ́lá mo wá pàṣẹ fáwọn yìí tó bá ti mú àwọn tá a fún pé kí wọ́n mọ̀ farabalẹ̀ lọ́dọ̀ rẹ̀. àní ìmẹ́lì sábẹ̀ bá ti ń wà wọ́n dín fi sáàkì wọ́n á máa lu sọ́ọ̀lì àwọn ìní ìmọ̀ àbàlù náà bá sí i. àní ìmẹ́lì sábẹ̀ bá ti ẹ̀ business tycoon manufacturer tàbí kápẹ̀ ní ẹnjìníà òun ni anábì dáhùn. ọ̀rẹ́ yìí sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. èyí ń sọ fún wa pé ìjà afá kó má ṣiṣẹ́ a máa ń dá wákà kan wákà yẹn wá ní ó kéwu kan ó gbé kúránì sílẹ̀ ó bá gba oko e, ó gba oko etílé lọ pé wọ́n ti kọrin ẹ̀ ló ń kíkọ́ o wípé ọlọ́run ṣe kíní kan ọlọ́run má ṣe láàbá àkàkẹ́jẹ́ ọ̀tọ̀ nìyẹn ọlọ́run má ṣe láàbá àkàkẹ́jẹ́ àbá àkẹ́jẹ́ kú onídàmásàsákò má ṣe mí láàbá àkàkẹ́jẹ́ tó bá ti mọ́ àfa àmàdàmásàsákò sálíkù bẹ́ẹ̀ mọ́sàsásímù àti gbọ́ inú àwọn kan wọ́n ti wọ́n ṣàfihàn wọn ká gbogbo ìgbà kó máa fi pọn ọbẹ̀ inú àpò lójú sí wọn lábẹ́ kàwé jù sẹ́yìn ṣé ọ̀dọ́ yìí tó bá ti bu òkèlè yóò fi kan ọbẹ̀ tó wá fi kan ọbẹ̀ tán báyìí ó mú lọ sẹ́nu àpòjì òjò sí ah, kán wà láwọn èèyàn èèyàn ń bẹ o èèyàn ń bẹ bó ti wá ń ṣẹlẹ̀ yẹn àmọ́ títí yẹn nìyẹn wákà yẹn kẹ́kẹ́ fẹ́ rántí ipe ọlọ́ọ̀gbìn nìkan ó wọ́n sì ní ó gbé kùránì sílẹ̀ lórúkọ etílé ẹjọ́ ó pé etílé tó lọ yìí business card ń lè sọ̀rọ̀ láwọn ayé ìjọ àwọn àlùfáà àwọn akọ́mọkéwù wọ́n á sì níṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n á níbi tí wọ́n dé kó wọ́n á dáko táwọn ọmọ kí wọ́n bá ti kí wọ́n tọ́lá ara wà àkókò ni wọ́n lọ tó bá dẹ̀ ti di gbogbo nǹkan yẹn níjọ́ tó fẹ́ harvest gbogbo tí wọ́n ti gbìn níjọ́ náà lọ́wọ́ ọmọ kéwù náà pẹ̀lẹ́lẹ́ à tí wọ́n pa wọ́n ṣe tí wọ́n jẹ ń bẹ̀ wọ́n ṣe gàrí ń bẹ̀ wọ́n ṣe ìlùbọ́ bẹ̀ èyí tó kù wọ́n tà bẹ́ẹ̀ náà ni adébọ̀ Dawud aleyhi salatu wa salam wọ́n ṣe lànàbí wa dáúdà wọ́n wọ́n níṣẹ́ tí wọ́n ṣe náà ní ẹ̀yìn mẹ́rin sàdàbàtì máa ṣe àwọn ẹ̀wọ́ ni máa fi wọ́n sínú náà ó máa ṣe ìkòkò wọ́n á máa lù ú sọ ẹ̀mí inni bima ta'maluna basir. dájúdájú èmi ọlọ́run basiru bima ta'maluna mo jẹ́ ni tí ó rí tẹ́ ẹ bá ṣe iṣẹ́ ọlọ́run sọ látó ṣe fàdébí Dawud alayhi salatu wa salam ó dẹ̀ jẹ́ kó yẹ wa pé sábàbáàtì àmọ́ ohun ẹ̀wúrí táwọn èèyàn ń rà ànábì ọlọ́run ṣe tó ń ti bẹ́ẹ̀ ń jọba àlù bó ti wá jọba àlù yìí ọlọ́run tó fún lọ́mọ àgbáríkà tí ó jẹ́ ànábì wa Sulaiman alayhi salatu wa salam tí bàbá bá ń bẹ lọ tí ìyá bá ń bẹ lọ wọn á ní káwa ní kíṣí ní kó jọ lójú àwọn ọmọ wa gbogbo ń tá a bá ní jẹ́kọ́lá ọmọ òdùn ti bàbá lọ abá tọrọ ẹ̀ tí ó bá níbẹ̀ lọ́wọ́ agboolé níjọ́ tí wọ́n ń ṣe pati ilé tí wọ́n kọ́ káàkiri káàkiri o ẹlòmíà máa wò pé áà ah, ilé bàbá alágbájáre ọlọ́mọdé kébi náà kọ́lú ẹ̀ kò jẹ́ ṣàdúrà ẹ̀ bẹ́ẹ̀ máa ṣe kò jẹ́ ṣàdúrà ẹ̀ máa ṣe. òun ni pé ilé tàná tó di ilé ńlá yóò padà ní tó dàbí kìsìrì ẹni tó ń sun lé àlàpà pẹ̀lú òkú ọlọ́run tọ́kọ́tọ́ ṣàfihàn tó ń náà dẹ́kun wá wáyé ọdún wọn níbi ìlú síbí máa lọ hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì lọ́sùn yóò sì lọ sí ló jẹ́ ìlú lóòótọ́ ilé yẹn ti di ìwọ ilé ńlá tó fowó ńlá kọ́lọ́kún náà ọlọ́run wá mẹ́fà yẹn pè ní pé bọ́lá ti ṣe orí fáńdébì dáwúrà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ káko a ọ̀la yìí mà pọ̀ àṣẹ kékeré ní onítọ́nà ṣe fún bàbá èyí tó wá ṣe fọ́mọ lágbára nínú oore tí ọlọ́run ṣe fọ́mọ òun ni wà ní sùlẹ̀ ìmáà ní sùlẹ̀ àmọ́ àdáyé àbúrò wọ̀ ha. eu fulano, eu fulano. eléyìí mo fẹ́ sọ́kẹ́ sọ́ dilẹ̀ láàrin kábíyí kálájú wọ́n sọ́ dilẹ̀ nínú tó ṣe pé tó bá sì pé tí kì í ṣe àjẹmú tó jẹ́ èèyàn wọ́n lè fọṣù kan ṣe ṣùgbọ́n òun tiẹ̀ tó bá fẹ́ ṣe àwọn àjẹmú yẹn wọ́pọ̀ ni wọ́n ṣe ẹ ọjọ́ tí ó lò fẹ́ gba àga balikis ẹ wo ọlátọ́lọ́ ṣe ọdún ọlátọ́lọ́ ṣe fún àdébí dáúdà ó sì ṣe fáwọn kan náà lórílẹ̀ ayé àṣẹ wọn kò sí kí tí ò dé bàbá ní àpàdé lábùjá àdúgbò ní ó lọ ó mọ̀ wá kàn gbogbo mọ́tò ọ̀làgbọ̀n náà tún ní ìyẹn nìkan lówó pílẹ́ẹ̀nì tó wọ̀ ìwọ náà wọ ó wọ mọ́tò àmọ́ wọ náà tún lọ́la kan mọ́tò lọ sí rọ́ọ̀tù pọ̀ ní èsì wọ àtọ̀sá ẹni tí ó wọ̀ tó ṣe pé tó ẹ bá bá mi sí ẹjọ bá mi tilẹ̀ kó mi lè tilẹ̀ kó nínú náà bọ́ọ̀lù kájà àwọn kan ní ó wọ̀ yìí àmọ́ ẹni tó wọ pílẹ́ẹ̀nì òun lóore jẹ tó wọ mọ́tò ó ní mọ́tò bá gbéra ní ìdájí ó lè jẹ́ lẹ́yìn oṣù tó débi tọ́lọ́ba tó wọn pàdé dọ̀ kò sí wàhálà lọ́mú àwọn tó wà ní ọkọ̀ wọn ní fọkàn balẹ̀ bọ́ọ̀lù nàìjíríà ṣe di ìdà lọ́dún tó gbé ìdà lásán táwa yìí wọ́n ká àwọn tó gbé mẹ́jáde láàrin òru kí wọ́n bá lè jáde nínú tó ṣe níbi lẹ́nu wọn ní méjì ní kì í sùn ní méjì wọ́n lè sùn láti ojú ṣé wọ́n lè kó nínú oṣù gbà tí ń láì oṣù ilẹ̀ wà àmọ́ tí ń bá lọ àbújá ìlú àkọ́kọ́ bí kíkà ọ̀pọ̀ dáwọ́ wọn jáwọ́ láti mú gbó tó wá jẹ lálẹ́ àfa ọkọ̀ alẹ́ òtún lọ wọ pẹ̀lú òkú ọlọ́gbà ni mo ní kíkì gbà lẹ́nu kó ṣe àṣẹ lè tọ́ tẹ́lẹ̀ kan náà bá sọ yàrá àwọn àti <laughs> bàbá làjọ wà ń bẹ̀ akọ̀lẹ́nu àbá àmọ́jọ́ tí ń lọ lẹ́ẹ̀kejì pléènì mi ní kí n sùn pléènì mo lọ Germany mo lọ Libya eh, mo lọ Lebanon mo lọ Egypt wọ́n láàyè ìfọ̀ ẹnu pé mọ̀ pé bí ìsìn jókòó lẹ́gbẹ̀ẹ́ bí mo yọ lẹ́dẹ́ nù bí tá a fún òkú lọ́lẹ̀ ní ní jókòó lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti ń pè ọmọ kéékèèké ọmọ ọlọ́lá tí wọ́n ti ń kó ìrìn àjò ti pẹ́ wọ́n wá sí kí ní sàn ti sí àbí mi ò gbé ni o eléyìí níta mẹ́fà yọ bẹ́ẹ̀ ọlọ́run sọ ọlá fún títà lọ́pọ̀lọpọ̀ ẹ wọlé àtàkùn ní dáhùn dáadáa ọlá ti Sùlẹ́mánà lágbára torí di eléyìí ọlọ́gbọ́n pẹ̀lú àbọ̀wọ̀ wa gbogbo wa láti iná gàṣà wọn lánàá ọlọ́gbọ́n fáwa náà tó bá ń ṣe bí gbàtà àbá ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé bí abadé yóò fẹ́ bọ́ àwọn àjọ dìbì lójú wa. bí àgbà kúndé pariwo ti lé ilé fẹ́ ṣe bá kan mú bẹ̀ lọ́ọ̀ lórí ọmọ ẹ̀ ṣàì fọ́ fún ẹ̀ ọkàn abalẹ̀ ọmọ mi lónìí ọlọ́ọ̀ gbàdúrà wa. subhanallah.